الحمد لله رب العالمين الحمد لله الذي قال في كتابه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لك واتقوا الله إن الله خبير بما تعملون وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله القائل في بعض كلامه مفاتيح الغيب خمس لا يعلمها إلا الله لا يعلم أحد ما يكون في غد ولا يعلم أحد ما يكون في الأرحام ولا تعلم نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت وما يدري أحد حتى يسير متى يسير المطر صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين المعتاد إخوة الإيمان فالسلام عليكم ورحمة الله وبركاته adá ọpẹ́ fún Ọlọ́run ọba ọba tọ́pẹ́ tọ́ sí ọba tọ́pẹ́ yẹ aláàánú onífẹ̀ẹ́ aláforíjì ọba ọlọ́pẹ́ adúpẹ́ fún Ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí i ọba tó sọ fún àwọn olùgbàgbọ́ òdodo pé ẹ̀yin tẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ páyè ní ọlọ́run o kí ẹ̀mí kọ̀ọ̀kan sì máa wo ohun tóun ti sí iwájú fún ẹ̀mí ara ẹ̀ ẹ páyè ọlọ́run ọba ẹ màmọ dájú pé alámọ̀tán lọ́lọ́run yóò sì fún yín ní òòrùn tó ń tẹ lágbélé ayé ṣe àsọyìn ọlọ́run bá nínú ìjọsìn kò sórogún fún un anabi muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rí sàn ọlọ́run bá ní òjíṣẹ́ ọlọ́run bá sì ní í ṣe ẹni tó sọ nínú ọ̀fẹ́ náà rè pé àwọn kọ́kọ́rọ́ ìmọ̀ tó pamọ́ márùn-ún ni kò sẹ́ni tó mọ̀ àfọlọ́hùn ó sì ọlọ́run bá ní pé kò sẹ́ni tó mọ ohun tí ó ṣẹlẹ̀ lọ́la bẹ́ẹ̀ ni ọ̀sẹ́ni tó mọ ohun tí ń bẹ nínú àpò òbí ohun tí ó fi bí bẹ́ẹ̀ ni ọ̀sẹ́ni tó mọ ẹ̀mí kọ̀ọ̀kan iṣẹ́ wo lòun ó sì tó bá dọ̀la bẹ́ẹ̀ ni ẹ̀mí kọ̀ọ̀kan ọmọ ibi tó wọn ó kú sí òṣìṣẹ́ dákan tó mọ ìgbà wo lòjò ọ bẹ̀rẹ̀ ìgbà wo ni ó sì dá ìkẹ́ àti kẹ̀kọ́ lọ́ba níbí náà kọ́lọ́ba ara lé ọ̀hún sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn tó bá fi ṣe ẹ̀kọ́ ṣe títí òfìdí ọjọ́ ẹ̀sìn lẹ́yìn lẹ́yìn afẹ́ra níkẹ́ ọlá ìkẹ́ ọlá ìkísà máa fi kíra ń jọ̀bí àti àmọ̀lẹ́ ẹ̀kan sí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh mo kí gbogbo àwọn bàbá bàbá tó wà níkàlẹ̀ mo kí àwọn bàbá wa tó jẹ́ chairman ìjókòó yìí tí wọ́n sì tún ṣàlàyé fáwọn tó ní chairman kọ́mítì gangan fún ẹ̀ àti gbogbo àwa ṣe pé a di gbogbo àdúgbò yìí mú lápapọ̀ látòkè délẹ̀ ó yẹ kí wa lọ́kọ̀ọ̀kan ṣùgbọ́n àkókò tí wọ́n fún mi kéré púpọ̀ gan. torí pé nígbà tí mo béèrè nípa pé lẹ́tọ̀ yìí wákàtí mélòó ni àwọn alájú àgbè sí ìtẹ́lẹ̀dẹ́rẹ́sì mo bi wọ́n wọ́n ní wákàtí méjì. wọ́n á wò pé wákàtí méjì má lè ju wákàtí mẹ́rin mọ́ mi lọ́wọ́ ìgbìyànjú wákàtí mẹ́rin ni mo ṣe wá. nígbà mo dé ní ìwọ́n bá sọ pé ọgbọ̀n ṣẹ́jú nílò báyìí kódà kò tiẹ̀ dé mọ́ ohun tí ṣùgbọ́n gbogbo ohun yóò ṣe bá sọ kọ́lọ̀kọ̀ balẹ̀kẹ́ lápáraba kó tí ó wúlò fún wa. àwọn chairman wa ti sọ̀rọ̀ tó pọ̀ ẹni tó ti jẹ́ ti wa wọ́n ti kí lẹ́gbẹ̀ẹ́ ká má jẹ ọjọ́ wa lójú ni wọ́n bá ti jẹ́ tọ́lọ́hún bí ṣe máa ń rí lórí ká má sèmọ̀ lórí eléyìí gbogbo nǹkan tó bá jẹ́ pé èèyàn ọba gbalá lórí rẹ̀ ṣàìtọ́nù ìdíyìn orin sí i ni ènìyàn nígbà gbogbo ohun tó bẹ́ẹ̀ ṣe jẹ́ pé èèyàn ó dé ba níjọ̀gbìdà lòkè yàrá ọgọ́rọ̀ àwọn èèyàn ṣẹ̀tọ́ nìjú wọn rẹ kán lọ́bẹ̀ ẹ tí mo wá lọ́nà tí wọ́n gbàgbé wa ṣáàgbọ́nù wa àwọn tí wọ́n ṣe kàmpẹ́ìn ẹgbẹ́ ilé lọ́jẹ́ ní abẹ́gbẹ́ ẹbí tọ́wá wò pé ẹ bá ń júwe gbogbo ilé tó wà nílùú sẹ́yìn wọ́n fẹ́ ra kùránì lọ rẹ̀ tí wọ́n lè fi wọ́n bá ti ń kọ́ ọ̀lókù torí pé ohun tí ọba ti ní jẹ́ pé wọ́n lé bẹ́ẹ̀lì ẹ̀ báwa la ṣe wọn ò ní ṣe. bọ́bá jẹ́ pé ọba rọrùn ni àbárẹ́gbẹ́ kan tí ó wò pé àdúgbò kọ̀ọ̀kan wọ́n fẹ́ fi mọ́sálásí lọ́lẹ̀ ńlẹ̀ ẹ̀rọ fún tí ọba fẹ́ rọrùn fún àwa bíi ni pé yìí tá à ń kọ́ lọ yìí àti ìparí ẹ̀ báwa parí ẹ̀ kódà kò sí ẹgbẹ́ tí ó ṣerú rẹ̀ ọ̀dà mi lójú pé jẹ́jẹ́ ní ọ̀wọ́lé torí pé látòkè sánmẹ̀ ló ti wọlé nù ṣùgbọ́n wọn ò ní ṣe ṣẹ̀tọ́nù ní jẹ́ wọ́n ṣe ohun tí ò ní jẹ́ wọ́n ṣe ni pé ohun tí ó jẹ́ ládàá tọ́jú ọlọ́wọ́n bá dà rẹ̀ olóṣèlú ò lè ṣe lè lè o ṣùgbọ́n ìṣe pé bóyá òun èèyàn ni wọ́n ní pé ha ó ṣe gudugudu méje yàyà mẹ́fà ọkọ̀ di kí táwọn èèyàn máa sọ pé ha ó gbìyànjú tọ́lọ́wọ́n bóyá sọ pé ọ lẹ́sẹ̀ kankan tó bá wọn lórí eléyìí yẹn ló lẹ́sẹ̀ lórí èyí bẹ́ẹ̀ náà wá ní gbogbo wa lápapọ̀ gbogbo ohun tá à ń pè mọ́sálásí ó dá mi lójú pé tá a bá mú èèyàn méjì mẹ́ta ládùúgbò yìí tí wọ́n parí gbogbo ẹ̀ tí ò sí nǹkan kan tó ń jẹ mùsùlùmí wàlẹ́ àyìn rẹ̀ ṣùgbọ́n sàìtọ́nù ní jẹ́ àrùsẹ̀ nítorí gbogbo ẹnu sọ sàìtọ́nù ní jẹ́ àrùsẹ̀ àtẹ̀yí tó bá yẹ pé yìí ti máa ń rọrùn ni pé yìí wọ́n sọ pé èmi mo lé léyìí ẹ̀ òwòsàn tó ń lè ó lè sílẹ̀ lórí yẹn owó ti bà ní ẹ̀rẹ̀ jẹ́ díẹ̀ torí káwọn tó ti ṣáájú wa lọ ìyẹn gan làwọn máa ń sá fún tọ́wọ́jọ́ nǹkan ọlọ́run wọ́n máa sá fún pé kí wọ́n sọ pé ni mo ní ẹ̀rú máa ń bà wọ́n lórí ẹ̀ àfọwọ́ ọ̀sùnmọ́ bọ́nà àfẹ́ ọdí ọlọ́ọ̀tà rà ní ìgbà tí wọ́n dé ìlú mọ̀ṣínà àwọn sàábì òru mímu omi lé fún wọn láti mu omi sì níyì gẹ́gẹ́ bá a náà ti mọ̀ tún láti ní ká mu yẹ̀wúdí ló ní kànga tí máa ń somi dáadáa wọ́n wàá tó wọ́n máa ń rà lọ́wọ́ rẹ̀ wọ́n tó wọ́n rà lọ́wọ́ rẹ̀ yẹ̀wúdí sì ní mùsùlùmí òtún mọ́nà fáwọn wá pé kí n bá lè bá yẹ̀wúdí sọ̀rọ̀ kí n rà á kọ́ wá jẹ́ pé kó máa wúlò fún gbogbo àwọn mùsùlùmí ó sì ṣe bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ ọba àdìjọ́ kejì sọ̀rọ̀ mi tán òun náà bá tó báwọn yẹn ṣe máa ń tó gẹ́gẹ́ bí àdámọ̀ àwọn èèyàn gbà títú ọ̀yọ́ ọ̀yọ́ wa gbomi òní là yéésù mímì báyìí máa hù lọ omi ọlọ́run ni ọlọ́run fi ìkápá mi síbẹ̀ pé mi ni kí n ṣe é ni bí n ṣe ẹlòmíì ò ṣe é bí n ṣe ẹlòmíì ò ṣe é omi yẹn làwọn èèyàn ń mu nílùú mọ̀dínà kódà ọ̀sẹ̀kùn dòní ẹ dákun Usman wa ti lọ ní ohun tó ti fẹ́ wọ one thousand four hundred years omi tó wá sí nítorí tọ́lọ́hún sẹ́kùn lónìí àwọn èèyàn mú irú ládàá òlàfẹ́jọ́ máa bá wọn tọ̀ ó jẹ́ sí ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ìgbà tí wọ́n ń lo ojú ogun gánà àwọn ogun àfa Osman bin Affan àwọn nǹkan tó kó lẹ́njọ́ náà ọjọ́ ọjọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam ọjọ́ lójú ó ní pé rẹ Osman ó tó ìbínú ọlọ́run ọba mọ́ èmi ànábì yọ́nú sí ọ ọlọ́run bọ́ máa bá mi sí ọ ó ti dẹ́nà àlùjẹ́nà látòlú yìí lọ bẹ́ẹ̀ náà sì lọ́lọ́run bó sì fún àwọn tàbí yìí àfọwọ́ àbúbá àwa náà ti máa gbọ́ lọ́jọ́ lọ́wọ́ tààrà ibà náà mọ̀ nípa pé anẹ́bíkẹ́dù sọ́njọ́ kan pé a fẹ́ náwó sójú ọ̀nà ọlọ́run kó ń kárùkọ́ ọlọ́run bó wà ọjọ́ tó ti lọ ní o ó yẹ máa kà á fún wa ní o kí n máa tù torí mi máa ń láìkì bẹ́ẹ̀ dáadáa. Omar òun ló pinnu pé lónìí ọ̀sẹ̀ntì ọ̀nà owó lónìí èmi ní ìjà ṣáájú ó sì wo gbogbo dúkìá rẹ̀ pátá ọ̀dàbí kéèyàn ní fifty thousand lé ọjà sí méjì kéèyàn ní àpò rẹ́ẹ̀sì kan ìdajì àpò ó gbé ìdajì wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ní àpò ẹ̀wà mo fi ṣàpèjúwe ní o ọjà méjì gbogbo àwọn dúkìá rẹ̀ ó wá méjì wọ́n ń kó bọ̀ pé ń wá wọ ẹni tí ó ń náwó tó mi tí ó ń ná dúkìá rẹ̀ tó mi àfáwà bó bá tòun bá kó gbogbo dúkìá rẹ̀ yẹn yẹn tí ò sẹ́kùn kẹta ọba kó wa. àníbi àwọn ọmọ sọ́lá sọ́lá wọn béèrè pé ìrẹ́ ọmọ kí ló mú wa fọ́lọ́hún ọmọ bàbá sọ ohun tó mú wa oúnjẹ ọlọ́run ló kú béèrè bàbá sì ń ṣe ìwé eléyìí ọlọ́run ọba sọ ń túbi lò sọ̀dọ̀ kọ́ tuntun ọ̀nà yìí máa hì bẹ́ẹ̀ bá ṣàfihàn sàárà àtẹ̀sẹ̀ yìí kò sí ohun tó burú bẹ́ẹ̀ mọ́ńdàlá yìí ní tó fún ha ọ̀tọ̀ tó ha lè fọkọ̀ ọwọ́ ọ̀kọ̀ yòó làbọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá pa á mọ́ òun ló lóore fún yín jù kò sí èyí tí ò lóore ṣùgbọ́n pẹ̀lú oyin jù kà lọ. ó máa ń sọ ìlàjì dúkìá ni mo gbé wà nẹ́bí ṣáájú àpò sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ìwọ̀sẹ̀ inú ànẹ́bí dóhùn ọbọ̀ sọ́dọ̀ ọ̀gá àgbà pẹ̀lú Abubakar kí ló mú wá fọlọ́ Abubakar ni pé gbogbo mo ní yẹ́nyẹ́ ni mo kó wá gbogbo mo ní yẹ́nyẹ́ kódà ká lè bá àmọ́ gbogbo ohun tó ní yẹ́nyẹ́ ni àwọn ọmọ rẹ̀ tún gbà wá mẹ́gbà wá bíi pé bàbá rẹ̀ afọ́jú ni àbúkọ̀ àbà ó wá wò pé bàbá mi ó sẹ́fọ̀ ẹwà òfin fílà làwọn máa jẹ wọ́n kó irun tí ó máa mì bí owó tí ó máa mì bí owó wọ́n kó jọ ṣe pé bàbá yìí ń gbọ́ bí owó òfin kẹta gbogbo ẹ̀ kan wá gbogbo dúkìá yẹn yẹn ó kí afáwa ọmọ ọ̀rọ̀ sọ gbólóhùn tó yẹ pọ́ ọgbà túmọ̀ táwọn èèyàn sì há sórí náà sábẹ́ kí n tún gba wájú rẹ ó mọ̀rùn mọ́ tí èdè jọ ìdá lè fìyà mà yìí máa wá bò ó ní ṣe máa ṣe kò kejì ni ọ̀sọ́gbọ́n tí mo fẹ́ dájú mo fi lè bá ọmọ èyí tí mo tún wọ́n pé kí n ṣe bí ibi jọ lọ́dún àti láti lè ní òtúnṣe àwọn tá a fẹ́ jọ nìyẹn o ẹ wà wọ́n yẹn ẹ wà wá sáájọ́ wọn ìdàkejì ni wá. ìdàkejì ni wa wọlé àyàtọ̀ gan-an tọ́pìkì tí wọn wá fún mi ni pé brother tomorrow tomorrow kí ni ìtumọ̀ ìtumọ̀ ẹ̀ náà ni pé kílẹ̀ bá lọ́la ohun tá ń ṣe láyé ọjà ni àwa nẹ́ẹ̀ni bọ́lọ́jà bá kiri ọjà tó ọba tá yóò máa lọ ẹni tí ọba tà yóò mọ òkú bóyá ó ní ìyọ lọ́la ọjà eléyìí ò sọ́la mọ́ òní iná ẹ̀ lòun là ń nà yìí ọlá inú sàárẹ̀ àti ìjọba ìyàtọ̀ yà mọ̀ ní láti rí èrè rẹ̀ bóun lè ní àti ó ṣe jọ rí èrè ọjà tá ń nà yìí. ìyàwó Aisha ọdẹ ọlọ́wọ́ tààlà àná ọ sàlàyé fún wa ó ní pé wàmán haddataka annahu ya'lamu ma fi gọ́lé ọ̀pọ̀lẹ́kọ̀lẹ́ ẹni yóò tó bá sọ fún yín pé ó ń ṣe ọlọ́run bá mọ ohun tí ó ṣẹlẹ̀ lọ́la irọ́ lọ́pàá o ó ń ṣe ọlọ́run bọ̀ mọ ohun tí ó ṣẹlẹ̀ lọ́la ṣùgbọ́n èyí wọ́n bá wí fún yóò ṣàlàyé fún wa ṣùgbọ́n gẹ́gẹ́ mọ̀ rárá èyí tí wọ́n bá ń wí fún yóò sọ afa abdullahi bin umar afa abdullahi bin eh, mas'ud ó sọ fún ìyàwó rẹ̀ pé al khayrun am amsi sóni ló lóore fún wọn ní àbánẹ tó ti lò lọ. ìyàwó rẹ̀ sọ pé la àjèrè pẹ̀lú bí wọ́n bá ṣe ń bá àánẹ lónìí sóni tá a wà ń bẹ̀ yìí ló lóore fún wa ní àbánẹ tá a ti lò kọjá. ìyàwó abdullahi bin mọ̀sí sọ pé la àjèrè ní mọ́ kọ̀kọ́ abdullahi bin mọ̀sí ló wá sọ báyìí pé làkínní àjèrè ṣùgbọ́n mi mọ̀ ń tèmi o tí wọ́n bá mọ́ àmì kọ́ ìròmìnà ìyàwó òní lóore jàǹdẹ lọ àná ó lóore jù níta wà ń bẹ̀rẹ̀ lọ lọ́nà o a ti ṣiṣẹ́ tànẹ́tàn a ti mọ bí tá a fèèlì a ti mọ bí tá a pa tòní tá à ń ṣe lọ́wọ́ yìí àmọ́ ìwọ̀nba ìta ti wá lò lónìí gbogbo ẹni ó kírun àṣùbà lónìí òun tún lóore ju tọ̀la lọ tọ́ra tí mi yìí dà lọ́la òun ló ti le jù àfáwà abdullahi mọ̀ sọ pé al-yawm khayru min gadin òní ìtú lọ́lájọ́ lálọ́ wa kadhalika hatta taquma as-sa'a bí oṣù máa wá rí lọ́nu tí ó fi jẹ́ òbí dànù kìyàmà òní rẹ tó ń lò lọ́wọ́ yìí ó sì lọ́lá ju kí ọ̀la yẹn ó mú wa lọ òní ìwà làá gbọ́dọ̀ sáré rẹ̀ kítọ̀lá yẹn ó lè bẹ́tà kítọ̀lá yẹn ó lè sunwọ̀n òní ìlà wọn ṣe bá ti ṣe yìí arákùnrin sẹ́yìn àwọn sábẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ó ń ṣe ọlọ́run bá sọ báyìí pé la tu'akhkhir amala li yawmi li ghadin iṣẹ́ òní má lọ lára dọ́là o fa innaka la tadri ma fi ghadin torí pọ̀ mọ́ bóòlù ọ̀la ó ṣe rí oníta wà ń bẹ̀ yìí òun ni ká lò ó àfáwọn hasan basiri ọ̀sọ̀dà ya abdullah èyí awúsàn ọlọ́run ọba èmi ni àkókò lomi lomi síbi sọ́dá torí pé tó ọba lomi síbi sọ́dá èmi ó lò ọ́ tí n bá sì ti wá ìtúwà bọ̀ mọ́ àtàkìyàmù sáà tí tó fi jẹ́ òbí àlùkìyàmà àfa musa bọ́nà kọ́ìs ọ sàlàyé pé zibru sọ fún òun báyìí pé èrè halibina ila hadal masjid ẹ̀yin ìyẹn kálọ̀ ẹjẹ́ àjọ máa lọ mọ́sálásì ẹjẹ́ àjọ lọ nùsàbẹ̀hù yà nínú sàlẹ̀ ẹjẹ́ àlọ́ mọ́sálásì ẹjẹ́ àlọ́ kẹrùn torí pé òun táà ń kí òun ní ọ̀sẹ̀ fún àfọwàdí ibn Hatim ó ní pé má já ti sọlá tó kọ́t ìlà wàhánà ilẹ̀ ihabil ashwa kò sásìkò gbà sásìkò òun ó dé èmi àdéyọ ọmọ Hatim tàbí ànábì ni o àti kó ṣe pé ìrun yẹn àjọ nẹ́jà rẹ̀ ni ìní fílẹ̀ o a gbọ́dọ̀ jọ nẹ́jà rẹ̀ ni wàlàjá àtẹ̀kọ́t ìlà wàhánà mùsàáì kò sí bí ìrun ó ṣe dé àti kó ṣe pé ń pìpì ẹ̀mí ara mi lẹ̀ pé ọ̀yá jẹ́ wàá lọ kí ọ ṣe gbogbo wa la rí bẹ́ẹ̀ tásìkò òun ó dé tásìkò gbogbo ohun tá à ń ṣe lẹ̀ pé bísímìlà eléyìí lọ́wọ́ kọjá nǹkan ní débá nínú sàárè kánágbàgbé tí ànábì Muhammad sallallahu alaihi wasallam ọ sàlàyé pé tá a bá dénú sàárè àwọn ìrun tá à ń kí wọ́n nǹkan tó ṣe pé ọba ọ̀sán ọ̀dẹ̀dà yóò wá wà nígbèrí wa ìrun wa tá à kí ààwẹ̀ wa tá gbà ọba yóò wà ní wa àwọn sàárà tá ṣe owó tá wọ́n wà ní apá òsì wa àwọn sílátò rahim àti bírò lè wà lílé wà wà wà wà wà káṣí dáadáa sódì káṣí dáadáa sí mọ̀lẹ́bí àwọn wà ní gìgísẹ̀ wa wọ́n máa bá wa nẹjú àtàkìyà mùsà ṣùgbọ́n ní tí ọba ní gbogbo àwọn nǹkan yìí kò sí ìkankan tí wọ́n máa bá nẹjú nù sàárè tó tu ètò kan lọ yòsàn máa sùjà wọ́n pe ètò ọ̀hún ní akínyẹ̀jò àwọn èèwọ̀ orílẹ̀ ayé inú sàárè wọn bá àwọn ẹni ibú pàdé gbogbo àwọn tó bá sì jẹ́ ní ibú ni wọ́n máa sájẹ àtàkìlẹ̀ àwọn sàá ọlọ́nkọlẹ̀ èmi àti ẹ̀yin bẹ́ẹ̀ àwọn àtàjọ ń sìn ọlọ́run bóòlù èmi àti yín láàfijọ́ gbìyànjú ohun tá a dé bá ìjọba ìdàlókè yàrá àwọn tá a dé bá pọ̀ ṣùgbọ́n nǹkan méjì péré ní ẹ̀là àkókò lè gbà mí láti sọ ọ́ alákọ̀ọ́kọ́ òun náà ni ìrún tá à ń kéèyàn jọ̀gbìlà òkèèyàmà láàmọ́ yẹn gbogbo ẹni yóò lọ bá dé jọ̀gbìlà òkèèyàmà tí wọ́n bá jẹ sàtífíkẹ́tì ẹ̀wò tí ò sí òun bẹ́ẹ̀ ọ̀sàyé wa tí ọ̀bá ti sí òun bẹ́ẹ̀ kí ni mo ló ṣe ọ̀sàyé wa ọ̀rọ̀ yẹn ó sì dàbí jọ́jú àwọn àtàwà láyé náà gbogbo ọmọ yòówù tó bá fẹ́ wá ń ṣiṣàn lónìí ìwọ̀n wọn kọ́kọ́ lọ wò ní pé so ní english fáwọn mùsùlùmí àpèjú english yẹn dá ẹgbẹ́ bí àpèjú islam ṣé mùsùlùmí ni ọ́ wọ́n tó yẹ tàbí gbogbo òun yóò gbọ́ bá gbé wá wọ́n kọ́kọ́ wò pé so ní english gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn ọmọ ẹ̀dẹ́ nì àdìgbò wà mùsùlùmí ṣé mùsùlùmí ni tọ́jú tó bá ti ń ṣe mùsùlùmí wọn ì ná ẹ̀yẹn wọn ì ná ẹ̀yẹn wọ́n lọ wọ́nẹ́wá ó ń sọ ọlọ́run bá ti sọ nínú sọ́yìn mùsùlùmí àwọn tí ó wọ́n ná okùn seventy ni wọ́n fi so iná níbi ibi okùn kọ̀ọ̀kan màláìka seventy seventy thousand náà ni ó so wọn ní orílẹ̀ tọ́lọ́wọ́n bó ti kí ó ti ṣèdájọ́ tí wọ́n bá ti ń gbé iná débẹ̀ dàrẹ́ ìtẹ̀sẹ̀ ni ẹjọ́ ọba ti jẹ́ oṣù fún iná gbogbo afárá ìṣẹ̀rọ̀ àwa mùsùlùmí la ní bùkátà bí o àwọn tí ìbá ṣe mùsùlùmí wọn ò ní sí afárá ìṣẹ̀rọ̀ ti ṣe tiwọn rárá wọn wọ bẹ̀ dàrẹ́ ìtẹ̀sẹ̀ àwọn ẹ̀sìn ní tí wọ́n bá gba ìwé wọn lọ́wọ́ òsì àwọn tí wọ́n gba ìwé wọn lọ́wọ́ òsì ṣùgbọ́n wọn bá gba ìwé wọn lọ́wọ́ ọ̀tún ìwọ̀n tó wà lẹ́yìn ọ̀fà olùdíje lọ wọ́n wá sí afárá siraf ibẹ̀ láwọn àgbà kọjá ìwọ̀n tí ó gbé mi àti ẹ kọjá ń bẹ̀ òun náà ni ohun tá a bá ṣe lórí ayé òun náà ni ó sì fa bí ó ṣe yá àti bí ó ṣe slow àti bá ṣe eré ọlọ́mọdé àti náà ṣe ó rè àwọn tó ṣe pé wọ́n gbàwé wọn lọ́wọ́ ọ̀tún tòótọ́ ṣùgbọ́n àwọn ẹ̀rọ bẹ́ẹ̀ ó dàgbé bí ẹni ní mass and english ṣùgbọ́n kò yòókù náà ẹ mọ̀ pé wọ́n sì máa pé orí rẹ̀ pé ó ṣe má ní ó ṣe má ní yorùbá èdè rẹ̀ wọ́n sì máa pé orí rẹ̀ náà ní bí iye english níbẹ̀ ẹ̀hán wọ́n sì péré rẹ̀ nígbà táwọn ọmọ ìdẹ́nìyàn bá ń ṣe léèlè fúnra wa wàlélẹ́yìn mọ́tàlù àlà eléyìí ọba aláta ìwà láti jẹ́ ká mọ̀ pé ọlọ́run fi sọ̀rọ̀ alábòsí. ìrun kíkí lọ́wọ́ dà gẹ́gẹ́ mathematics òun lọ́dà gẹ́gẹ́ bí mathematics. tí wọ́n bá rí pé anta muslim wọ́n wá yẹ sàtífíkẹ́tì ẹ̀ wò. ṣé òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tí ò bẹ́ẹ̀ tiẹ̀ sírun ọ òun náà léwu ó léwu gbogbo yòókù wọn máa wò ó wò kú wò wọn ò ní fojú tọ́ da o ó sọ ọlọ́ba ló jẹ́ ayé wa bẹ́ẹ̀ o ṣùgbọ́n tí wọn rẹ̀ bẹ́ẹ̀ lálàáfíà tó wà ń bẹ́ẹ̀ àwọn yòókù ọ̀fẹ́ ní igi ojú tọ́ da wọn máa fi owó ti ní ti ní kí nǹkan gbọ́dọ̀ ìrún kíkì yẹn a gbọ́dọ̀ jẹ́ ọgbọ́ àti gbọ́dọ̀ ojú ayẹ a gbọ́dọ̀ mú dọ́lọ́ ọlọ́run gbogbo báyìí ó kálámọ̀rí àlámọ̀rí yẹn máa lé tó sáré kó mú ìrún wá fọlọ́run lórí fòun ara ní ọ̀yá ni òjé ń kì ọlọ́run bó fẹ́ gbọ́ yẹn o ara rí ọ̀yá ó kì bọ́ bá ṣe lágbára mọ́ ilé lọ mọ́sálásí ẹ̀ kì í lè tọ́ ẹ̀kọ́ sí kì lè jẹ́ ọ lọ ìgbà tó fi lálàáfíà ṣùgbọ́n lọ́wọ́ jẹ́ pé bóyá sickness tó ní ẹnìkan gbówó lé àlàáfíà dé èrè wí sickness yẹn là ń sọ ọ tegun rẹ lé inú wọn lára yín ọ̀yà ó ti yá èrè wí sickness yẹn là ń sọ ṣùgbọ́n sickness yẹn kó o lè fi dìde kí níbi tó wà náà ìmàlè kí ń dúró nítorí ìdúró kí ní jòkó ìmàtúlẹ̀ kí ń jòkó àní o tàkàtàkì ẹ jẹ́ mọ̀ pé tàkàtà tẹ́ ní tàkàtà yìí ìlè dá ìhà yìí ẹgbẹ́ tí mo fi lélẹ̀ ẹ gbọ́dọ̀ gbé kì í bẹ́ẹ̀. ìyìnmọ̀ lálùwàlà ẹ̀hún ṣe tá a máa ń fọ̀n tó ọ̀bá ti lè ṣe tá a máa ń fọ̀n rẹ̀. wọn ò gbọ́dọ̀ ṣe tá a máa ń fún mi ẹnìkan ò gbọ́dọ̀ fara kan ní ìnira ni kì í bẹ́ẹ̀ ibi tọrọ òun dé. ìyìnmọ̀ lè dórí bẹ́ẹ̀ tí màá fi ṣe àlè ìyìnmọ̀ pé mo ti rùkú mo ti sùjúdù ọ̀rọ̀ tún débi pé tó lè dojúṣẹ́ tọ́ máa ṣẹ́jú máa fojú kì tọ́ ọba rùkú rọra rẹ ojú rẹ wálẹ̀ díẹ̀ tọ́ ọba sùjúdù jújù rẹ wálẹ̀ pátápátá ṣùgbọ́n má jíjù òun kì náà ni inú ọkàn ẹ̀ náà lọ́wọ́ kó ti ń kì gbólóhùn táwa máa wí láyé kọ̀ọ̀kan ní ìmàlẹ̀ fẹ́ lọ́sọ̀ máa fọkàn wí ọlọ́run bọ́ gba rẹ̀ fọ́tẹ̀kù lọ́ha mọ́sítàtà ọ̀tọ̀ ẹ Muhammad sallallahu alayhi wa onípe iná awọ́lá máa yọ hasabu náà sóbí ìyá ọmọdé ìyá mami ní àmàlí ìhìn máa sọ́lá nǹkan àkọ́kọ́ tá a kọ́kọ́ béèrè nínú sẹ́ẹ̀rú ìrù kíkì rẹ̀ ni ó yẹ̀kú lọ́wọ́ kó ní jẹ́dá wa àzà ní màláìkàtẹ̀. bá máa sọ fún àwọn màláìkà báyìí pé wọ́n wà áhìlám ọlọ́run bá sì mọ o alámọ̀tán ni o òun dùn fi sọlá ti ábùdì àtàmà ha àmìnà kọsọ̀ ẹ wo ẹrú sí mi sọ pé sọ pé àbódíkùn fàyín káná ti tá a mà tán kó ti bá ti là ó tá a mà tí ìwọ̀n rẹ̀ bá pé bí ó ti bá a nẹnu wọ́n kọ́ nípa tó pé náà ìwọ̀n rẹ̀ pé o ọlọ́run jẹ́ àwọn àánú wọn o inú yẹn kọ́kọ́ máa dùn ní irun mi pé alihamdulilah alihamdulilah tí ìwọ̀n yẹn bá ti pé ń ṣùgbọ́n ẹ dákun sábàtà wà ń tí ìwọ̀n ó pè sá tí ìwọ̀n ó pè sá lè tó rù dípò kó sọ pé subhana rabbiyal azim subhana rabbiyal azim gbólóhùn tó fi lẹ́nu lẹ́ni tí epo fún lówó lóde ah! yóò da fún bàbá kan ìwọ̀n tí èrò lọ́kàn ẹ̀ ti jáde lórí ahọ́n abẹ́mọ̀ bẹ́ẹ̀ tẹ́lómi bá ronú ronú tí bá ń ro nǹkan ó wà lára hikimọ̀ tí wọ́n fi sọ pé kó bí wọn má jòun yẹ kó má jòun nìkan lọ́dọ̀ ọkọ rẹ̀ tẹ́ pé méjì torí kọ́ má bàa máa dásọ̀ tómi bá jẹ́ nìkan nù lé àwọn máa ń dásọ̀ jù gbogbo ohun tí ń rò lórí ẹ̀mí yóò sì máa sọ jáde níbo mo á fi gbálẹ̀ sí o níbo mo ti àwọn afi kẹ́wọ̀n òun sí lánàá sì ní sẹ́ni ẹ̀kan nù lé ìhun tí ń rò lẹ́nu yóò sì máa sọ jáde àwọn ẹlòmíì ń bẹ bẹ́ẹ̀ yóò lè fẹ́ lómi ìdè pé tó bá tún sùn yóò tún máa sọ lójú àlá ohun tó kò tó sùn ni wọ́n máa ń sọ pé máa ń sẹ́ràn àlẹ́ bí i Muhammad sallallahu alaihi wa sallam ó ní pé tí irun tó ń bá pé wọ́n kọ̀ ọ́ kó pé wà ní kánẹ̀ ń takọ̀tọ̀ mi ní àṣẹ á ṣùgbọ́n tí nǹkan kan bá dínkù bẹ́ẹ̀ kọ́ọ̀lá ń tó wáyé lè ábìdì ní tàtọ́ wà ẹ́ ẹ bá ń wo ìwé ẹrú sí mi sẹ́nẹ́tìlà ń bẹ́ ń bẹ́ẹ̀ fàyín kánẹ̀ láwùjọ tàtọ́ wà ẹ́ tó bá ní nọ́tìlà ẹ bá ń fi kún fún ẹ bá ń fi kún fún àti mọ̀lẹ́ ábìdì fàrídọ́tà omi tàtọ̀ wọ́ tó mọ̀ tó kọ̀dọ̀ lè àmọ́ dáadáa fún bí wọ́n ti máa tó gbogbo sẹ́yìn fún mi bí wọ́n bá wo ṣìyá tóun ní ẹ̀bá pé tọ̀ tọ́bákùn díẹ̀ ẹ bá wọ àwọn nẹ́fìlà àwẹ̀ monday thursday àwẹ̀ thirteen fourteen fifteen àwẹ̀ káyókáyó àwẹ̀ àràfá ẹ bá ń fi kún fún kọ́ba ilẹ̀ pípé ẹ̀wù àna ọlọ́run ọba lórí wa àdúgbò fọlọ́run tọ́lọ́run ti wá mùsùlùmí ọ̀sẹ́sìn tó yìí omi báyìí lọ́dọ̀ ọlọ́run ọba àdúgbò fọlọ́run tó ti wá mùsùlùmí ọ̀ fọlọ́run bá kọ́ máàmì yẹ ẹsẹ̀ wa kó lórí ẹ̀

mo bẹ lọ́wọ́n bá pípọ́ lọ́wọ́n bó fi mí ṣe kò ń gẹ́ kí n rí àyè tó da jókòó lu Madina fàhàdẹ́sà ni bí àdéhùn sẹ́mi ìtàhù ní rasulillah sallallahu alayhi wa sallam la allah an yà fún àná ibẹ̀. sọ fún mi ọ̀rọ̀ wo lọ gbọ́ látọ̀dọ̀ ń ṣe ọlọ́run ìrẹ́ àbúrò rẹ̀ rọ̀ dákun sọ fún mi bóyá mi ní ọ̀sán fàní pẹ̀lú ẹ̀. فقال أبو عبد الله بن سميت رسول الله صلى الله عليه إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته ìwọ̀n mo gbọ́ lọ́dọ̀ ti ọlọ́run ọba tí ń fi jókòó sàǹfààní pẹ̀lú ẹ̀ ó ń ti ọlọ́run ọba ní pé nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹrú lọ́jọ́ ìgbìjà lòkè yá mà ìwọ̀n rẹ̀ ni o fàyín sọ̀lọ̀ tí ìwọ̀n rẹ̀ bá dá pàkọ̀dé afúláhà wà ń jà irú ẹni bẹ́ẹ̀ ti yege ó sì ti páàkì ó ti là wàyí ń fọ́sàdá ṣùgbọ́n tí ìwọ̀n rẹ̀ bẹ́ẹ̀ lọ́ọ́ bàjẹ́ pàpàdọ̀ kọ́ bàwọ̀ kọ́tàrà tí ìwọ̀n ẹni bẹ́ẹ̀ lè bà ó bẹ́ẹ̀ bàjẹ́ irú ẹni bẹ́ẹ̀ ti ṣòfò ó sì ti pa ń dá ìlànà ìlọ́lọ́. fàyìn tọkọtọ mi ń fàyìn dọ́tí yìí ṣé tó wà tó nínú àwọn ìran ọ̀rẹ́ yẹn tẹ́ kó fi kẹ́kẹ́ dínkù bẹ́ẹ̀ ọlọ́run bọ́ sọ pé ẹ̀lọ́ bá ń wo nẹ́sílẹ̀ ẹrú mi ẹ bá fi kún fún tí wọ́n sì bá fi kún fún àtàwọn ìgbọ̀rọ̀ mi ti má pẹ̀lú ilé tó tún sọ nípa eléyìí afáà muhammed bọ́ọ̀lù jẹ́bẹ̀ ọlọ́dà níbi muhammad sallallahu alaihi wasallam níjọ́ kan wọ́n wá jọ ìrìn àjò nígbà wọn wà àjò yẹ wọn wọn ó ní pé àwọn nínú àwọn ọjọ́ táwọn lórí àjò òun sí àlẹ́bí òun sọ pé òun ọlọ́run amadé ìyó sọlọ́run ṣàlàyé fún mi iṣẹ́ wo ni ó gbé mi wà ní jẹ́nà wọ́n yóò bá inú ní àmìnà tí ó sì gbé iná jìnà sí mi tàbí tí ó gbé mi jìnà sí náà dákun ṣàlàyé fún mi mo fẹ́ kí ni àti ọmọ àjọ bẹ̀rẹ̀ nìyẹn o lọ́dọ̀ àwọn àfa iṣẹ́ wo la ṣe tàbí wà ní jẹ́nà wọ̀ èwo la ṣe tí ni ó jìnà sí wọ́n táà ni ó jìnà sí àfa àwọn àdúgbò yìí lọ́wọ́ àníbi òun sọ ọlọ́run bá ní pé làkọ́dísà alisa ní àdéhìn mi ní nǹkan ńlá ló béèrè lọ́wọ́ mi yé o wàá ní náà lára sí ẹ̀rọ aláàmọ̀ yẹtẹ́rọ òun náà wà ní ṣùgbọ́n máa wọ òfin tọ́lọ́run bá fẹ́ jọ ọ̀rọ̀ òkú ní nǹkan àkọ́kọ́ tá níbi sọ ni pé táàbùdù lọ wọlé àti ṣèkú bí i ṣe máa jọ́sìn fọlọ́run má sì mọ òun kẹta papọ̀ mọ́. ìjọ́sìn náà ló ní wọ́n máa ṣe o lè má gbọ́ iye torí pé ìjọsìn pọ̀ tá a máa ń ti sọ́dọ̀ ọlọ́run àdáyọrí rẹ̀ àlébi tó mu wá wọ́tò kí mọ̀ sọ̀dá máa rí kó gbégun dó máa rí kó gbégun dó àlébi tó sọ àwọn tẹ́tà tó mọ̀ yókù gàtà àwẹ̀ ọ̀sọ́ oríṣi ọlọ́run bá lẹ́nu wá sọ pé alá àdúgbò bá la mọ̀ wá bẹ̀rẹ̀ ọ̀yìn tó ṣe ń tọ́ka fún àwọn ọ̀lẹ́kùn oríire tó pọ̀ tí ó jọ wá lùjẹ́ náwọ̀ ó ní pé asọ́wùmùjú náà irú tó ń wọ̀ yẹn àwẹ̀ tó ń wò yẹn ìdáàbòbò ni o ìdáàbòbò làwẹ̀ tó ń wò àwẹ̀ tá a máa ń gbà yẹn yín máa ń dáàbòbò ẹ̀dá yóò dáàbòbò ọláyé yóò dáàbòbò ọjọ́ gbìyànjú fìyàmà wọ̀sọ́dà kọ́tù mo tún mo tẹ́ lórí torí ẹ̀ lọ́ọ́ má dé sí wa lọ wọ̀sọ́dà kọ́tù tó pèpè wò lọ́kàn pé à tó o bá ń ti sàárà yóò máa pa àṣẹ rẹ wọ̀sọ́dà kọ́tù tó pèpè wò lọ́kàn pé à nínú ọ̀rọ̀ mi ànẹ́bí ni pé àsọdákọ́tún tó ń fa olè bàlẹ́ sàárà ṣíṣe tí máa ń gbé àdánwò kó òun yẹn àdánwò tó yẹ kó orí tó lé tó lè gbà síláàmù lọ́rọ̀ rẹ̀ ó lè jẹ́ pé ten naira ló fi gbé kó lọ́lọ́run bá fi gbé kó ọ ó sọ lọ́run bá ń sọ bí àdéṣe pé wọ́n sọdákọ́tún tó fi olùkọ́ pé à sàárà ṣíṣe ni máa ń fa ìṣẹ̀yìn rẹ̀ ni o kàmá yóò tó fi wọlé máa ń tí iná bá ń jó tí gbogbo wa ń ké pé iná omi ó sì padà pa á ó jẹ́ sọ pé omi ní ń pa kílẹ̀ o ní ń náà bẹ́ẹ̀ náà ní pa àwọn àṣìṣe rẹ̀ yóò máa pa rẹ lọ́dọ̀ ọ̀lọ́ yóò máa pa rẹ lọ́dọ̀ ọ̀lọ́ tó fi lẹ̀ nínú tó máa fi wá o láti máa dìde pọ̀ máa fi sọ náà ó sọ fún ànábì Muhammad ànábì tó sọ fún pé ìyẹn mọ̀ án alẹ́ òkúrò kàbẹ̀ wá ṣẹlẹ̀ amòye kó lè ní wà àmọ́ ó lè ní wà lórí wa títà náà nìyí sọ́wájú ń sọ fún ọ ìwọ̀n tó jẹ́ olórí gbogbo nǹkan yìí àti ìwọ̀n tó jẹ́ òpómúlérò rẹ̀ àti tó jẹ́ àǹsóńsó rẹ̀ oníbàlẹ̀ ayé anabi yọlọ sọ fún mi ìrìnsẹ̀ ọlọ́run ànábì Muhammad sọ pé rásùlẹ̀ amórí àlè ìsìlámù olórí gbogbo ohun tá à ń sọ yìí bọ́ọ̀ bá ń kírun lọ ọ̀jẹ́ mùsùlùmí eré ipá ló ń ṣe o ọ̀rá sọlẹ̀ amórí alẹ́ islam o gbọ́dọ̀ rí islam mú dọ́dọ̀ ọlọ́run wà á múlù asọ́lá òpómúlérò rẹ̀ májá alẹ́ kan òun náà ní irun kíkí ẹ̀wọ̀n méjèèjì yẹn ọ̀ṣọ́ mọ́ta fẹ́ dàtí wọ́n yẹn ná méjèèjì yẹn ọlọ́run bá fẹ́ rí nínú sẹ́ẹ̀rù ń jọ̀gbọ̀dà lùkìyàmà tọ́ bá ti rí méjèèjì kó dé yóò kún ọrọ̀rùn ìyókù ọrọ ọ̀hún tòmọ́tò ọ̀bẹ rí ọ̀kan nu méjèèjì yẹn orí múrò owó orí kan mú wá ń bẹ̀ ọ̀rìn ni o ọ̀rìn ni o àpá àbò rà sọ̀rọ̀ wa ó ní pé iná wa mi máa amadi hasan inú nǹkan tó ọmọ ènìyàn máa bá nínú dáadáa bá lẹ́yìn rẹ̀ ní pé nǹkan tó lẹ́yìn ikú rẹ̀ òun rẹ̀ ó alẹ́bí ló lélẹ̀ lọ fún wa ó ilé ma àdìlẹ́wọ̀ òun wọ̀ ní ṣàwà ìmọ̀ta bá kọ́ téèyàn tó fi kọ́ yẹn táwọn èèyàn wá ń sáǹfààní látara ẹ̀kọ́ yẹn èyí ó ti banu nígbàgbọ́dọ̀ àti ìyáàmà àwọn afa àtàtúntò ní pé ṣé ìmọ̀ ẹ̀sìn nìkan ni àbá ti mọ̀ mí ìmọ̀ ẹ̀sìn kọ́kọ́ dá dúró àyínà ìmọ̀ ẹ̀sìn. tọ ọ bá kọ́ tó fi kọ́ yẹn pàápàá jùlọ ọmọ ìmọ̀ alukoran ó tún wá ti yẹn àwọn ọmọ yòókù tọ ọ bá rí lọ sínú ẹ̀sìn tọ́bi àwa nìyẹn ìwọ lọ́ ọ bá ti lọ ìwọ lọ́ọ́ fún kò sínú ọmọ máa kọ́ wọn torí kó oṣù tó ń gbà owó oṣù tí nǹkan torí owó oṣù ìyẹn tẹ̀ jẹ́ èmi ni mò ń kọ yín pé bóyá tẹ fi lajú lórí ohun tẹ́mi náà mọ̀ tọ́lọ́ bá fi mọ̀ mí kẹ́yìn náà mọ̀ ìyẹn gbọ́dọ̀ jẹ́ ọ̀kan nù téèyàn ni pé gbọ́dọ̀ máa polongo Ẹ̀sùn lábẹ́ ohun tó fi kọ wọn polongo ìsìláàmù bẹ́ẹ̀ àwọn tí èsì ẹlẹ́sìn ìsìláàmù àwọn gbọ́gbọ́ yé eléyìn yé polongo ìsìláàmù

ọkọ̀ síbẹ̀ pé àáfàá ti ń kírun mọ́sálásí ọwọ́ àkìtàn wọn bẹ lọ́ọ̀bà pípa ọ̀nà ọ̀bọ̀ gbàdúrà wọn ó lè mú bẹ́ẹ̀ fún wọn ọbẹ̀ jẹ́ wọn mẹ́ẹ̀ẹ́bù ni àbí wọ́n sì máa gbọ́ yé bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ó gba àwọn òwe tí wọ́n ṣe fún wa ń di kéwú kọ̀ọ̀kan míì tí wọ́n rẹ́ wa jẹ kódà bẹ́ẹ̀ náà tẹ̀jíìtì tí wọ́n sọ pé ẹni báyìí yá lè kò lè yàtọ̀ ẹni yóò ń fa ìrùmọ̀ rẹ̀ á ní yahliku liyatahu bi Musa bi Musa ọ̀nkùn mi ò ń fún ìrùgbọ́n rẹ̀ pẹ̀lú abẹ ẹ dáhùn kí ló fẹ́ wúlò fáwọn mùsùlùmí lẹ̀ ọkàn àwọn ọmọ wa léèmọ̀ ni torí pé ohun tọ́mọ ó dìtẹ́ sí bẹ́ẹ̀ ni fi hàn ṣé pábẹ́ là á máa fi ṣe kí ni o àwọn fi ń fa ògbọ́n rẹ̀ tó fi jẹ́ pé gbogbo síra tí wọ́n bá ti ń sáwọ́ di yẹn yẹn àwọn ti kẹ́kọ̀ọ́ orúkọ yẹn wọ́n lọ ọmọ ẹ̀sìn Islam kódà kó náà kó pé náà kódà kó sọ́ọ̀tù kódà kó náà wọ́n lọ ìdí ọ wọ́n lọ ọmọ bẹ́ẹ̀. gbogbo ìṣẹ́lẹ̀ a sùn lọ́wọ́ ẹ wò ọmọ tí ń béèrè lọ́wọ́ ìyá rẹ̀ pé ìyá òun àtàntẹni tí jọ lọ máa àbí òun àti bàbá mi ọmọdọ́gbọ́ ọmọgbọ́ yín bẹ̀bẹ̀ ni sí pé màmá mi ò gbọ́dọ̀ ṣe kí ni o ò gbọ́dọ̀ dá sáwọn ọrụ. yín fún òkè àdìsí rárá téèyàn bá ti ń lọ téèyàn mọ̀ yẹn téèyàn bá ń ọmọ ọ̀gá tó bíríkìlà wọ́n pè ń tí wọ́n tó gba ó ti mú fọ́ọ̀mù kẹ́lẹ̀ pẹ̀tọ̀ ọmọ tó bá wà kọsẹ́ ń bí o kí ló kọ rẹ ṣèrájú níjẹ ó tún kọ́kọ́ tún ṣe fi à ètè sù yìí ni ṣèrọ́ọ̀t lọ́mà jẹ́ o ó tún tún ṣe gan níbi ó kọ rẹ o ọmọ kí n wákàtí mara o máàkì ẹ̀ fún rẹ pé wọ́n máa kì sọ máa kí àbò ní kí yes or no ọmọ ojú kọ́kọ́ máàkì ẹ̀ sí ìkìlà ni ó ọmọ sì mọ̀ pé tó àsìkò òun ò ní tó àwọn gbọ́dọ̀ kì àwọn gbọ́dọ̀ kì báwọn ọmọ yẹn bá padà kúrò lọ́dọ̀ rẹ tán wọ́n máa sọ pé tí èèbá sọ̀gá táwọn ọlọ́ọ̀ pọ́sẹ́ lọ́dọ̀ àwọn ọba tí mo lọ́ọ̀ ọ̀dọ́ rẹ̀ làwọn tí máa ń kírun ọ̀sán àti ìrọ̀lẹ́ ìwọ̀n àṣùbọ̀ àwọn oníkílé àwọn ọ̀gá mi ń bẹ tí wọ́n padà jẹ́ pé ibi tọ́lọ́run ti sànú ni ti wà nínú igbó ìmáàmù ti wà tí ọba sí máa mú ọ̀gá àwọn náà ni ó sì máa mú fáwọn àwọn òkè ọ̀hún tọba ti ń lọ mọ́dí ẹ̀sùn yóò máa jẹ́ ládàá fún un kó jẹ́ kí ọjà wọn ọ̀fẹ́ wa sọ ha nínú ó dé bá ọmọ rí bá fi lọ ọmọ rí bá bímọ rí ẹyọ kan tí àwọn ọmọ ọbú ọmọ ni ọlọ́run ti kọ́kọ́ sáànú yẹn yẹn ni pé báwọn tọ́jọ́ mọ bú tọ́jọ́ fífì yẹn táwọn bá ń wà bú ìyẹn rẹ̀ èyí tóun ṣe ẹyọ kan tóun gé ìyẹn rẹ̀ fi ń wà rẹ̀ yóò borí aburú tí wọ́n mọ́lẹ̀ torí pé láàdẹ́ ẹyọ kan fún àwọn mùsùlùmí wọ́n sọ di mẹ́wàá mẹ́wàá wọ́n sọ di seven hundred seven hundred yóò lọ ìlọ́po tá a mọ̀ ṣùgbọ́n aburú ẹyọ kan aburú ẹyọ kan náà wọ́n fi kàn ọ padà ṣe é mọ́ o ti di dáadáa mọ́ lọ́wọ́ orí tọ́lọ́run bá ṣe fún wa ni ẹ wá wò kéèyàn wá bímọ fifty kí gbogbo wọn yí ìyẹn rí kí gbogbo wọn jẹ́ ẹni rí tọ́lọ́run bá ṣe wọ́n ibi yòówù tí wọ́n bí wọ́n bí lọ́wọ́ gidi wọ́n jọ ọmọ gidi tọ́gbádùn tọ́lá láàfíà tí wọ́n ń ṣàdúrà fún òbí wọn ìyẹn níwèé ọ̀sẹ̀ nídìí kan pàápàá àjọ pé mo fẹ́ ṣàdúrà fún bàbá mi kí ló fi ṣe ajẹ́ pé ṣàdúrà fún tẹ́lẹ̀ ọ̀daràn ni wọ́n ò nídìí kan ṣe káwọn yẹn jọ anytime oke kí ọlọmba tán ọlọ́run mba ń sá ọ o ba ń o ọba wà ya yà bá ọ ọ kú olórí o ọba wà nke kẹ bá ń sàlékún o ó ti sàdúrà fún nínú àdúrà tí wọ́n ń retí gẹ́gẹ́ nù kì í ṣe ń kó yẹn jọ kó yẹn jọ tí a rí mi lórí ṣe ó ti ṣe tí a rí mi ga káfíà wà tó sọ pé kò sínú ìsìlámù ga sọ kí àwọn tàbí ká sọ pé káwọ ilé jẹ ìmẹ̀ ló fi wàrọ́sàtò tíra mushaf tá à ń pè Quran lọ́dọ̀ tiwa ìhun tí ń bẹ́ nù rẹ̀ ní Quran tákàdá ìrẹ̀rẹ̀ ní mushaf tó jẹ́ pé mushaf tá à ń pè mushaf ní ọ̀dà ọmọláfẹ́ sunná ọ̀sẹ̀ tọ́nu Islam afọ Usman lasájú wa lórí ẹ̀ gbogbo àwọn mushaf tó ọ̀dà ọmọlákòókò rẹ̀ ó ní wọ́n dání sun gbogbo ẹ̀ ọ̀sẹ̀ kun ẹ̀yọ̀ kan tí wọ́n tún ṣe tí wọ́n fi padà wá fọ́n kákàkiri tọ́wọ́ ẹ̀ pé mushaf ọ̀dà ọmọ bí wòlóògùn ara rẹ̀ ká sun níná kò sí wàhálà kí n bẹ kọ́dọ̀ ọgbà ládàá ṣùgbọ́n tó bẹ́ẹ̀ mẹ́ni pé irun tí bẹ́ẹ̀nù ẹ̀yìn gan lọ bẹ́ẹ̀ di jóná ó léwu ó léwu ó dà pé ewu rẹ̀ lágbára ó lágbára gan ẹni ó wé níwèé gbó gan ọyà wèrè látàrí ẹ̀. àwọn mọ́sídìdá ń bà náà mo mọ torí ẹ̀ lọ́ọ́ má dé yẹn wá lóru tàbí mọ́sálásí kan téèyàn kọ́ nínú tí wọ́n máa mú báyẹn nu sàárè dé o ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa làákìnnà tẹ́rọ nẹ́ẹ̀sì láàyè àbálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ọmọ ní sábà máa ń sọ gbogbo ògbà tí bàbá wa ọlọ́nà á sí wa ọlọ́nà tí wọ́n bá mọ ohun tí wọ́n ń dé bá wájú ọlọ́wọ́n ọba lónìí ni ẹ wo mọ́sálásí ọlọ́nà yìí irú rẹ̀ hundred wọn bá yọ wọn ilé epo wọn èmi ò mọyì ẹ nìbàdàn nígbà wọn fi ń bẹ láyé ò ní ìmọyì ẹ tó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúgbò tí yẹn bá kọjá lọ lọ́ọ̀pàá lè kó ọ̀sẹ́kùn kankan mọ́ lónìí ọlọ́lọ́ àmọ́ àwọn ètò òtún wà ń bóru ọ̀sẹ́kùn kankan mọ́ lónìí èyí tá a mọ̀ sọ́sẹ́kùn náà kódà ilé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gan-an wọ́n bá rẹ́ni gbé àwọn ọmọ náà ti ní tiwọn mo jẹ́ ọtọ́ sẹ́kùn nù àti kí wọ́n wá mọ̀ pé èyí tí ó sẹ́kùn fún mi ni wọn ò bá kọ́wù rẹ̀ mẹ́wàá sí irú inú ìlú wa tí wọ́n kọ́wù rẹ̀ mẹ́wàá táwọn èèyàn tún sọ fún wọn pé ó ti tó òkèèrè tó ẹjẹ́ tó pọ̀ tí wọ́n tún kọ́ bí méje mí lọ tí wọ́n èsì parí rẹ̀ ni wọ́n fi kú ewo bí ọba tún ṣe dára tó ṣùgbọ́n tó alihamudulilá wọ́n sàti ẹ̀kọ́ kan ó ti sẹ́kù àwọn olówó mi ò tiẹ̀ fi nǹkan kan lẹ̀ sáyé lọ tó sẹ́kù mọ́ òun ló burú jù tó jẹ́ pé ta bá rẹni tọ́lọ́run bá bùn lówó tó lówó lẹ́gbẹ̀ẹ́ ẹjẹ́ a máa rìn létí eléyẹn jàmọ̀ àwọn létí ẹ̀ ó pọ̀ pọ̀lọpọ̀ àwọn tí ń sòṣèlú tó ń lówó lọ́wọ́ tí wọ́n ní kíní kan mílíọ̀n kíní kan mílíọ̀n tí wọ́n lọ fi ṣe ẹjẹ́ àwọlé ẹjẹ́ àṣẹ yẹn kódà kó kẹ́kọ̀ọ́ mọ wọlé wọlé o ẹ sábà ní ẹ bá ń kọ́ mọ́sálásí méjì gbogbo ẹ̀sẹ̀ tí mo ń sẹ̀ níbi gbogbo ọmọ dálẹ̀ ọlọ́run bó kọ́ yá fi mi látara rẹ̀ ọlọ́run bó yọ́lọ́run lè yá fi rẹ̀ àwa rí inú wọn tí ó wò pé tó gbogbo bí mo ṣe wá kàmpéyìn wọ́n ní gómìnà wa ń kọ́ sí tìbàdàn wọ́n ní kọ́ bá wọ́n ní kọ́kàn sí ìbàdàn wọ́n ló ti parí rẹ̀ èyí tó sẹ́kùn fún un o tọ́ba kan torí tọ́lọ̀ ewu mi ìtumọ̀ tọ́ba kan torí tọ́lọ̀ èyí tó sẹ́kùn fún un gbogbo yòókù irọ́ ni ilé ayé lásán ni tọ́lọ̀ bọ́ sànú wa o bákan náà àwọn bẹ́ẹ̀ sáńdé mi ní sẹ̀dé ìrìbà náà eléyìí ò tẹ̀sí lọ́dọ̀ ọjọ́ wa ń bí ilé ọmọ òrukàn ilé ọmọ orí ẹ̀ àwọn tí ń lọ tí wọn ò ríbi tí wọn ò gbé ìjọba wò sí lè ronú eléyìí lè lé polówó kan wá ronú rẹ̀ pé dákun mọ́ kọ́lé yebílé mẹ́jọ yìí ẹ̀ǹjẹ́ ọ̀bá rí lé gbé kọ́ máa lọ gbà kò sí lè lọ́dọ̀ tí wọ́n ní àti ẹ̀gbúwe ẹ̀gbìn oúnjẹ ọlọ́run ká ti sọ ọ́ pé náà kẹjọ́ máa sẹ́kùn àwọn náà rán àjàrà tàbí odò omi téèyàn gbẹ́ ti ń sìn tí ọ̀dọ́ àwọn sọdọkọtàn àkọjá ní máàlìhí fi ṣe hàtìhí wà hayàtì tàbí sàárà tó ṣe nínú dúkìá rẹ̀ lásìkò ògbà tó lálàáfíà ó ń ṣe ọlọ́run bá yanjú rẹ̀ o lásìkò ògbà tó ṣe kí ni kí ṣe pàtí yẹn ń sáré tó ti wò pé ikú lélẹ́yìí ọjà sí lọ́wọ́ ni wọ́n fún yẹn lélẹ́yìí wọ́n fún yẹn lélẹ́yìí wọ́n fún yẹn wọn ò fún yẹn tẹ́lẹ̀ èèyàn náà ló ní ó ṣe ọlọ́run bá ló sọ bẹ́ẹ̀ fún wa náà àdéhùn mi ò ọ̀rọ̀ pọ̀ tó ipa fẹ́ sọ ṣùgbọ́n kò sí ààyè rárá ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n fẹ́ jẹ́ ká ṣe sàárà ẹgbọ́n ọ̀kan tó sọ ó ní as-sadaqatu sirri tútùfì ògbọ́dọ̀ bàbá kéèyàn máa ṣe sàárà àkọ́kọ́ kẹ́nìkẹ́ kí wọ́n má mọ̀ sí i máa ń pa ìbínú ọlọ́wọ́n ọba i máa ń pa tọ́lọ́wọ́n bò ní bínú sí yẹn ìhun tó yẹ kó bínú látàkó ṣe sàárà ńkọ̀kọ̀ yẹn yóò sì gbé bínú yẹn yóò gbé fọ́ òní bínú sí ọ so afáà Tirmidhi ni gbà wá bákan náà anabi Muhammad sallallahu alaihi wa sallam afáà Abu Dawud bẹ́ẹ̀ pé ájú sadaqati afdal Sahara olólóore jù yóò ti ọlọ́run anabi pé sídùú ilà pàkèrè ni tí a ṣe pamọ́ fún aláìní àṣepamọ́ ṣe fẹ́ni ọba jẹ́ aláìní sẹ́nìkẹ́ kí wọ́n ní bọ́ ọmọ sí ṣe àṣepamọ́ fún àwùjọ ọdún mímú kẹ́lì tàbí gbìyànjú òlówórọ́wọ́ wọn bá tó níyàn náà ọyọ́ ìsì máa ń sọ ní gbogbo ògbà pé ihun tó fà tó ń sọ ọlọ́run bá sọ fáwọn olówó ló kéré jù nù náà kìí ṣe fọlọ́run bá fi ṣèkà o tọ́ ọ bá ní hundred thousand lọ́wọ́ tó yẹ pé one thousand lèmi ní ọmọ yẹn bá jọ ní tá ń jọ gbalada tèmi bẹ́ẹ̀ ná nínú one thousand tèmi tí ń bá ní hundred naira ìwọ tó ní hundred thousand kó tó lè gba aládá tèmi bọ ọmọ ní hundred naira èèlò ní ọ̀nà ten thousand láti gba aládá kàrà ó sì lè rè mí lọ́hùn kéèyàn ó pé ní hundred naira ní one thousand òfin five hundred nílẹ̀ ẹ̀wù bí ládàá sì ní ó lè pọ̀ làwọn aláìní fi pọ̀ lálẹ́ ìṣẹ̀lẹ̀ torí pé olówó ọlọ́dẹ́ thousand lásán yẹ o ẹni ọba ní hundred million. àtẹnudẹ́ tó ń bẹ nà ní bẹ lọ́wọ́ tèmi tèmi bẹ nẹ́tẹ́ náírà ẹni tó ní ó bẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ wọn nà ten million sọlọ́wọ́ kan lè gbogbo ẹnu mi sọ hundred million nẹ ten million bẹ́ẹ̀ lóun fi ṣe ibi yẹn ó lè nẹ́ tó gbé ṣàtọ́nù ní bá lọ́wọ́ sí owó ti wo pé mo ti sọ ọ́ di lérí ibú kọ́ntínú ṣùgbọ́n bí sẹ́yìn pé yóò ti ba lọ́dọ̀ ọlọ́run ọba kò lè ná ten million kò tó bẹ́ẹ̀ ó gbólówó pàápàá jùlọ àwọn olówó ti bẹ nàìjíríà ọ̀sẹ̀ ni ó tó bẹ́ẹ̀ gbogbo ẹnu mi sọ yóò sì rọrùn fẹ́ni ó ní oúnjẹ náírà fún wọn pé kí ni jẹ́ iná sẹ́wọ́ntì náírà fún kúndà sínú àlọ́ mi oṣù ọlọ́wọ́n bá ní pé wọ́n fi iná hàn mí mo rí pé akitaro alu náà àgbìnìyà wọlé kébìnìyà àwọn olówó ni àtàwọn gbéraga àwọn gbéraga àwọn ọmọ orí nínú náà nínú ẹgbàá wa ni ó ní wọ́n fi iná hàn mí mo rí pé akitaro alu ha ànìmẹ́ta àwọn tó pọ̀ jù ń bẹ àwọn obìnrin kí ni máa ń fà ara ohun tá à ń sọ yìí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí obìnrin bẹ́ẹ̀ jẹ́ nìkan tí ń ṣiṣẹ́ ìjọba tí wọ́n lè ń ṣiṣẹ́ ìjọba tí wọ́n bá ń gba fifty thousand tíyàwó rẹ̀ ń jẹ́ pé abẹ́ ẹ̀ẹ́tì lòún wà ń gba one hundred twenty thousand yóò sì tún máa ronú pé fifty sọwọ́ rẹ̀ yẹn bóò làwọn lè nà torí tí bá ń bọ́ kó one twenty yẹn kalẹ̀ ìwọ̀n tí ń wò náà ní pékélé rí ibú rẹ̀ ọmọ àfẹ́yàwó lóhùn ni ọ̀fẹ́ nítorí tọ́lọ́wọ̀ òsì náà nítorí tọ́lọ́wọ̀ tọ́ bá sì fẹ́ mọ̀ padà fẹ́yàwó lè. kọwaa òfin ṣe yọ̀ máa nà ọkọkọ kụwa one twenty ti ẹ̀fọ́ amọ́nẹ́gbẹ̀ hàn yọ àjọkọ̀ lórí fifty thousand two hundred ìwọ bó ṣe nà bóyá ya jọ ń déédéé a ní jọ ń déédéé wọ́n sì ṣe déédéé ń ya yóò tún máa sọ pọ̀ páyọ̀ ọlọ́run ẹ̀ páyọ̀ ọlọ́run o tí wọ́n ti ní ẹ wá gbé kóńgò mọ́sàfẹ́ mi ẹ gbé kóńgò mẹ́rin fóun tẹ́ bá ń sọ pé ṣé bí wọ́n tún gbowó oṣooṣù tiẹ̀ ọ̀kẹ́yìn eléyìí ọ̀kẹ́yìn wọ́n dáná ẹgbẹ́ ojúṣe yìí ìwọ́n sì sọ pé má bínú oṣù Muhammad sallallahu alaihi wa sallam ọ sọ fáwọn obìnrin pé yà nìta tàṣọ̀dá ọ̀nà ẹ̀yin obìnrin ẹ máa ṣe sàárà o ẹ máa ṣe sàárà o torí pé mo rí i pé nígbà àwọn finá hàn ní ẹ̀yin lẹ pọ̀ jù nínú náà arábìnrin kan béèrè pé lima ya Rasulullah kí ló fà ní oúnjẹ ọlọ́run àlebi Muhammad sallallahu alaihi wasallam pé tòsílẹ̀ lànà ẹ pọ̀ lẹ́ni tí máa ń ṣe pé sadaqallah sadaqar Rasulullah sallallahu alaihi wasallam ọ̀dà òdodo sì lọ́wọ́ ànábì tó wà. tí ẹ bá rí ibi tó bí n bá ti ń ṣe pé níbẹ̀ ló sì mọ̀ pé ọ̀rọ̀ tánẹ́bí sọ pé làákàyè òun ò pé tó tàwọn ọkùnrin níbẹ̀ ló ti máa kẹ̀ pé lódodo ni yọ ṣe ìpè yẹn dáadáa gbogbo seventy percent òun náà ní ti ń ṣẹlẹ̀ kò sì ní mọ̀ yọ tẹ̀ lọ́hùn pé kí n tó ń wí yẹn kọ́ sẹ́ ńgbọ́ bá wá ṣẹ́ òun náà ló tún máa padà máa kánú òun náà ló sì ṣe pé àlébi ni pé tòkítìrì náà là ẹ pọ̀ lẹ́yìn tí máa ń ṣe pé bẹ́ẹ̀ náà wá ni pé wọ̀nyí tòkítìrì náà là àṣẹ ẹ sì máa fojú olóore yín gúngi ní àwọn ọkọ yín gbogbo dáadáa tí wọ́n bá ṣe ìwọ̀n sí kankan náà ní ọgbẹ́ yẹn ànábì Muhammad sallallahu alaihi ní ẹgbẹ̀ wa ni ó ní kókó dàtẹ́ ẹ bá tí obì tọkùnrin bá lo gbogbo ìṣẹ̀mí ayé rẹ̀ tẹ́ ẹ náà fóbìn ìjọba ẹ̀rí àṣìṣe kan lọ́dọ̀ rẹ̀ ìwọ̀n tí ọ̀sán náà ni pé mọ́ ọ̀rọ̀ àìsàn mi ń ká ọ̀rọ̀ ọ̀p ní ìrí dáadáa kan lọ́dọ̀ rẹ̀ ní ìrí dáadáa kan lọ́dọ̀ rẹ̀ ọfà ọ̀nà tá ànẹ́bì sọ yẹn àwọn sàbíyá ti gbọ́ yé gan àwọn sàbẹ́ lóbìnrin wọ́n gbọ́ yé gan ẹni tó níye tí ọbọ̀ ọlẹ̀ òfin ṣe sàrà ìjọ náà ẹni tó ní ẹgbà ẹsẹ̀ ọbọ̀ ọlẹ̀ tásọ dákúnà ibi tẹ́ ẹ lè ti bọ́ kẹ́ ẹ má wọlé ọlọ́run oníkẹ́ má ṣe sàrà gbogbo wọn bẹ̀rẹ̀ sí bọ́ gbogbo wọn ní lọ́rùn ẹ̀gbọ́n afọ àbílá lọ tẹ́ aṣọ lẹ̀ níjọ́ náà nínú sọ Bukhari àti Muslim káwọn sá máa fi wọná káwọn sá máa fi wọná káwọn sá máa fi wọná nínú hadith kan anáyọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn alùsọ̀fà àwọn alùsọ̀fà wọ́n dé wọ́n tẹ́ nìkan tẹ́ pé gbogbo yẹn náà ló ti rí pé kò sí ta àwọn eléyìí ó ń sọ ọlọ́run bá rí wọn rí pé háà lára gẹ́ gbogbo ohun wọn ló ń jákujáku. àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam pé tálẹ́ntì ó ṣe sàárà o jọ́nù náà wòye sí jọ́nù ọlọ́run ẹnìkan ni wọ́n kọ́ dìde bó ṣe dìde báyìí wọ́n yẹn bẹ́ẹ̀ sí tẹ̀lé wọ́n yẹn bẹ́ẹ̀ sí tẹ̀lé àwọn bẹ́ẹ̀ sí tẹ̀lé iná àlẹ́bí dùn iná àlẹ́bí dùn gan ọwọ́ ajé ọsọ gbólóhùn tí a ti máa ń gbọ́ nípa pé ọ̀tẹ́kùn náà rọ̀ ẹ̀páyà náà o wọ̀láwù bí ṣíkì tàmọ̀rà kódà kó ṣe pé ẹ̀ là làbí dùn iná ẹ̀ ni ẹ bá máa nẹ́sùn lẹ́ní tẹ́lẹ̀ nẹ́sùn tí ó ní ọlọ́run tẹ́lẹ̀ sẹ́ máa fi wọ ní ọlọ́run rárá ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ̀ là làbí dùn tá a máa fi ń sínú yẹn ọ wà á ní ju ikọ̀ ọkẹ̀ lọ ẹyọ kẹ́nẹ̀ ní ń bẹ lọ́dọ̀ ẹ ò ní pé méjì ìwọ náà sì fẹ́ lò ń bẹ́ẹ̀ ìlàjì yókù lówó pé sílé yẹn náà ṣe sàárà ọmọ ti wọlé ọ̀rọ̀ ká mọ bí kéèyàn máa ná sójú ọ̀nà ọlọ́run bí ó ṣe máa gbé iná kú òfun yẹn tó oṣù ọlọ́run bá wá tó wó pé tó ọmọ ìtàmọ́ ńlá ń yẹ́jílé fẹ́bi kẹ́lẹ́mẹ́sì fẹ́bi yàrá tó ọ̀bá wá ní ọ̀rọ̀ tó dáa nípa máa jẹ́ ìlẹ́nu rẹ̀ ọ̀rọ̀ tó dáa ẹlòmíì ń bẹ sí pé kò ní náwó náírà sílé ọlọ́run báyìí o ohun tó sùn máa sọ ni pé ẹ gba àwọn náà fi ṣe kọmitì yẹn wọ́n ná <laughs> ọlọ́lọ́ mọ iye tí wọ́n ti ná sápò ara ó yẹ ká ti kọ́ mọ́sáwá sí yẹn tẹ́ o ó yẹ ká ti fọ́ tẹ́ o owó tá a ti gbà tá a ti gbà ó yẹ ká ti fa lé sí ká ti fa gbogbo ẹ̀ sí ṣùgbọ́n tó ṣùgbọ́n gbogbo ẹ̀ tó fi jẹ́ pé gbogbo àtà bá máa ń ṣe orúkọ mi sì máa ń sọ ẹ máa kàkọ́ lẹ́ ọlọ́run bá ti sọ fún wa ọ̀kún láṣẹ ìhìnàṣọ ìlẹ̀ òfin kìtàbí mọ́bí. ọlọ́run bá tọ́ dáyé yìí gẹ̀ ọlọ́run bá gbàgbé pé o lè gbàgbé o ó ní gbogbo nǹkan lákọ̀ọ́kalẹ̀ gbogbo nǹkan lọ́wọ́ rẹ̀ kọ́ òsì fún ọmọ òsì pé bóyá ọlọ́run bá rẹ̀ mi jẹ àbóṣe kìnnìkan gbogbo ohun tó ń ṣe ní ńkọ́ àwọn mọ̀lẹ́kà ńkọ́ gbogbo ètò yẹn ló ti wà ọkọ̀ ìdíjọ́ ìgbìyà ìkẹ́ àmọ́ ẹ kọ́ra peter abakakapa binasika àti ibà binasika àlìyáwòmà àti ibà wọ́n náà ọkà fún ẹ nínú sọ́ọ̀tù ká àwọn náà láàmú ní pé ah wọ̀dá ńlá àti lálá àti kékeré o gbogbo ẹ̀ ni wọ́n kọ́ gbogbo ẹ̀ ni wọ́n ṣe kọ́ tó sọ bó wà ní àwọn àṣẹ àmà mójútó ti kẹfẹ́ owó báyìí wọlé owó báyìí jáde owó báyìí ẹjẹ́ àmà kọ́lẹ̀ o sọ àwọn èèyàn bí èṣù ń bẹ ṣe fún wọn fìtínà rẹ tó ń sọ pé o ṣe mọ́ òun ṣàtọ́nù rẹ jẹ́ wáyé náà nù tí wọ́n kú èrè ẹ̀wẹ̀ pé ẹ lọ wo nọ́mbà four ẹlẹ́yìn gba ten thousand ní oṣù báyìí báyìí ẹ sọ bí ten thousand yẹn wà ń bọ́lẹ̀ náà yẹn sí wọ́n sì ti sọ àwọn kẹ̀kẹ́ ń tako ó tó dọ́dọ̀ rẹ̀ ọgbọ́dọ̀ lákọọ́lẹ̀ déètì gbogbo ẹ̀ kò ní yóò bá sọ pé tọ́lọ́wọ́n bá bá rí ọ déèyàn ní orí ọ pàápàá jùlọ ṣàìtọ́nù gan tó wá ní fi wọnà ẹlẹ kò ní fi ọlẹ ìbówó ọlọ́run ní tí ọlọ́run náà lásìí ṣe bàbá náà náà ní sọ́dún ọlọ́run bá náà ní ṣàìtọ́nù ní dọ́ọ̀lá àwọn ò tọ́ ọ̀bá lè fi kún má yọ̀ ń bẹ̀ tọ́ ọ̀bá lè fi kún má yọ ń bẹ̀. níparí ọ̀rọ̀ mi àwọn ọ̀nà tá a lè gbà náwó sí pọ̀ lára rẹ̀ ní mọ́sálásí wa yóò ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam nínú àdìsá tó máa ń gbọ́ ó ní pé mọ́nà kọ́sọ̀ náà lọ abúlé ní sọ́dàkà tààrà tá a bá ṣe má lè òkú dínkù o kò dínkù rárá nínú ọ̀rọ̀ kan ìyàwó Aisha ó di ọlọ́wọ́ tààlà àmìlà ànẹ́bì ń sin ẹrẹ̀ kan ọ̀dọ̀ wọn lọ́wọ́ àfisí ẹrẹ̀ yẹn bá ń sàárẹ̀ ìyàwó ìsàbà pa nígbà wọn pa wọn jẹ wọn fi ṣe sàárà ọwọ́ àṣẹkù ìdí kẹrin ó sì ọlọ́run bàbá dé pé ẹrẹ̀ yìí ń kọ́ nígbà tó fẹ́ máa sàárà ti pa àìdíbi sàárà ìdíkà tó sẹ́kùn ànẹ́bì ni àìwí bẹ́ẹ̀ ni èyí ẹni ẹ̀gẹ̀ òun gẹ̀gẹ̀ lọ́sẹ̀kùn eléyìí ló ti tàn èyí tí ó tàn ní tàbí ètò ẹgbẹ́ ó ti tàn èyí abẹ́ iná yẹn òun gẹ̀gẹ̀ lọ́sẹ̀kùn òun gẹ̀ lọ́sẹ̀kùn fún wa ṣùgbọ́n ìta abẹ́ ètò iná yẹn ọ̀ òun ti bá tiẹ̀ lọ ṣùgbọ́n ìta bá ná sójú ọ̀nà ọlọ́run èyí tọ́sẹ̀kùn fún wa nù òun lọ́sẹ̀kùn fún wa torí náà ẹ jẹ́ gbìyànjú ẹjẹ́ ọmọ aná lóòjọ́ júmọ́ ọ̀pọ̀lọpọ̀ ó máa yọ lọ mọ́sálásí lẹ́ni tó ṣe pé ten naira tí ò rí ná iná ni ó mú lọ́wọ́ tọ́ba ti ń gbàpò tí wọ́n báyìí òun ni ó sì yà jù bẹ́ẹ̀ pé kí wọ́n lè mọ̀ kó òun náwó kí ni ohun tó fi ń burú pé kó máa lọ júmọ̀ kó mú two hundred naira lọ́wọ́ lọ́sẹ̀ọ̀sẹ̀ ọlọ́run bá kẹwàá two hundred naira olùsí owó ni lọ́sẹ̀ two hundred naira tí àwọn èèyàn two hundred bá wà ń kírun ní júmọ̀ yẹn àtọkùnrin àtobìnrin tẹ́nì kọ̀ọ̀kan ṣe two hundred two hundred naira ẹ̀ mọ ijó jẹ ni. ṣùgbọ́n àníṣẹ̀ṣẹ̀ ìtọ́ni ìjà rí iná ẹni wọ́n bá fi two hundred naira yẹn lé òun ló gbìyànjú. kódà ẹni wọ́n bẹ̀rẹ̀ fílẹ̀ gan àwọn tí ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ yóò tuntun wò pé à olóògbé ẹni ṣẹ̀ṣẹ̀ wọ̀ sẹ́yìn wá. twenty naira ten naira èyí ọba ní ju fifteen naira a máa ń ná bí àwa tẹ̀ tún gbìyànjú ìlú kan bẹ lọ́nà yìí tiwa ń bí ìní dàpọ̀ ọ̀lú yẹn àmọ́ sábà lọ́ọ̀ ṣe lẹ́tọ̀ ńbẹ̀ dáadáa ló jẹ́ mọ́ o àwọn máa ń ná five naira ten naira wọ́n yìí néjì èyí ó bá náà ní twenty naira five naira ten naira ni wọ́n ti máa ń nẹ́jì wọn ni wọ́n ti kọ́ra wọn débi pé ẹ wá wo àwọn ibi tí àwọn tí wọn ò ní dé bá kẹ̀kẹ́ yẹn ẹ wo ẹ wo báwọn ṣe máa náwó ẹ wo báwọn ṣe máa náwó bẹ́ẹ̀ lómi ọ̀bẹ ṣì é ná tí bá ti ń hú kọ́ báyìí ni ó ti rántí pé ah ìjẹ́ta ló kí n ṣẹ̀dá mẹ́wàá o ìkọ́ni ti ń wúye o ẹ́ mo gbọ́dọ̀ lọ sẹ́ mo gbọ́dọ̀ lọ sẹ́ ẹ̀ mo túmọ̀ rẹ ni tí bá ń gbọ́ hundred thousand ten thousand lọ́gbọ́dọ̀ máa fi lẹ̀ tí bá ń gba ten thousand ní èèfọ̀ apù tí wọ́n ń ṣe yẹn èèdò ní máa fi lẹ̀ lóṣù one thousand ìyín ò tún tó àwọn ọ̀gá wọn gẹ́ eléyẹn àchọ́ọ̀chì lélẹ́yẹn ń lọ ọ̀tọ̀ ni owó ìyìn rere lọ́tọ̀ ẹ wo bí tí wọ́n sọ ọ́ di tí wọ́n sọ ọ́ di lónìí ní ìsìnká ń bẹ lórí fóònù mi ń gbà kan tó yẹ pé oníkẹ̀dẹ̀ ẹni tó jẹ́ pásítọ̀ kẹ́ni ń ṣàlàyé pé òun nídìí èèyàn mẹ́wàá jésù lóhun nídìí èèyàn mẹ́wàá one one million jésù fẹ́ lówó one one million èèyàn mẹ́wàá pé àwọn ọ̀rẹ́kùn tútọ̀ ọlọ́títà pé èèyàn mẹ́wàá náà ni jésù nídìí ó sì fóònù jésù ṣé ká gbà lọ́wọ́ wọn jésù ní ká gbà lọ́wọ́ ìlú bá tún dùn inú wọn bá tún dùn inú wọn bá tún dùn ẹ mọ̀ pé tó yẹ pé lọ́dọ̀ tí wọ́n ń bí ni láyé láyé èyí tó tó jẹ́ tó yẹ ká ní gan á kú èrì bó láti nà ká sàtọ̀ pé ìtọ́ àdọ́gbọ́n ti fún wa kọ́lọ̀ bọ́ balẹ̀ kí ọlákọ́sàánú wa o níparí ọ̀rọ̀ mi pátápátá òun náà ni pé gbogbo báyìí yóò wù tá a bá wà ṣe nà yìí náà ká àbámọ̀ yẹn wá nì inú kọjá àbámọ̀ dáadáa tàbí kọjá àbámọ̀ àìdá kọlọ̀ kọjá àjà kábàámọ̀ dáadáa ànábì pé àwọn méje àwọn méje tó yẹ pé wọ́n wà lábẹ́ bòjì ọlọ́run lọ́jọ́ tó ṣe pé kò sí bòjì kan àyàfi bòjì ọba òun náà pé ń ná ọwọ́ ọ̀tún rẹ̀ ní o ọwọ́ òsì òsì mọ̀ sí akẹ́lẹ́dò lànàbí lò yẹn pé ẹni tí ń ná tí ọ̀wá káwọn èèyàn mọ̀ sí tí ọ̀wá káwọn èèyàn mọ̀ sí a ní bùkátà sí ilé wa yìí ó nídìí kọ́ sọ ra rẹ gan kọ́ sọ ọlọ́run ọba bá bá fẹ́ fi ọ́ hàn fúnra rẹ̀ yóò gbé jáde lọ́nà mi àti ìrìn ò lè bò tọ́lọ̀ bá bá fẹ́ tu ṣùgbọ́n wọ́n bò bàbá ṣe lágbára mọ́ ọlọ́run bó wá bọ̀ tu ọwọ́ á da gan káwọn ọmọ ó dé bá wa láyé pé bàbá mi wọ́n ló ṣe mọ́sálásí báyìí bàbá mi wọ́n ló gbé jẹ́ẹ̀nì fún àwọn báyìí báyìí ní mọ́sálásí bàbá mi ló ní wọ́n lọ́ta táìsì kìíní báyìí káwọn ọmọge wọn máa gbọ́ wàlẹ́ òre lọ́jà sí fún wa ọ̀nlá ikú ti pa wá náwó ọ̀hún ọ̀tọ̀ níbi tí wọ́n sọ pa náwó sí ọgbẹ́ bàbá mi lọ dá klọ́ọ̀bù báyìí lẹ̀ ní kinní kan bàbá mi ni wọ́n ló ṣe kinní kan níbì kan tí wọ́n ti ń ṣe àwọn ọ̀rọ̀ jákujàku làwọn ọmọ wa wọ́n dé bá ẹ jẹ́ á ọlọ́run bọ́ ọba àlékè ọlá ní pé yá ayọ́ ńlẹ̀dí náà àmọ́nù ẹ̀yin tẹ́jọ́ olùgbàgbọ́ òdodo ìtẹ́kùlọ́ ẹ páyọ̀ ọlọ́run ọba o wàlẹ̀ tẹ́ ń dòrò nafson máa kọ́dà mọ́tìlẹ̀ wájú kẹ́nì kọ̀ọ̀kan kini ọmọ wo pé kí ni ń tì sọ́jọ́ ọ̀la tí ń lọ dé bá tí lọ dé bá ni ń tì òun ni ká gbìyànjú ìwọ̀n bá ta ní kọ́lọ́mbà kó jẹ́ ká lè ná sójú ọ̀nà ọlọ́run àwọn tó nínú wa ọlọ́run dákun bá gbé sí wọn lẹ́mìí bí wọ́n lè ná sójú ọ̀nà o àwa tá a tí ì nínà ọlọ́run ìwọ̀n bá ta ní náà dákun já lè ná sójú ọ̀nà ọlọ́run ọlọ́run la ilaha illallah wọn kí gbogbo ata wa ń jòkó látòrí chairman wa lórí gbogbo ibi tó dé pé ọlọ́run bọ́ba lékè ọlá irú oore báyìí ni wọ́n jọ pé máa pè mí àti wá sí wọn ò ní jọ máa pè wá síbi ìdàkejì rẹ̀ aqulu qawli hadha astaghfirullahi li wa lakum wa lisa'ilil muslimina min kulli dhanbin innahu huwal ghafur Ìjà ti Allahu Akbar. Ìjà pé Allahu Akbar.